Muhammad sallallahu alaihi wasallam àti pé àti ìgbẹ́ tí wọ́n máa ní orí àmúgbà Muhammad nìkan àwọn ará ilé àti gbogbo àwọn bọ̀hálà àtàwọn tó bá tẹ̀lé ìlànà àti orípa tí oníṣẹ́ ọlọ́run fi tẹ̀lẹ̀ títí di ọjọ́ yọ́mọ̀ tí yọ́mọ̀ yọ́mọ̀ àmì àti àwọn ọmọ ìyá ní ọkùnrin àti ni, obìnrin títí àfíìkàlẹ̀ tí a lè máa wọlé tí a máa rọra bákan náà darí títí yìí lọ sí ọ̀dọ̀ àwọn iṣẹ́ kíwa tí wọ́n wà ní ìkàlẹ̀ wọ́n fà ní àwọn tí àbámọ́ àwọn ṣékì wa wọn náà ní àwọn mọ̀dírò wa ọdún láti ṣe Habibullahi Juma abúlọ̀wọ̀lọ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa sábà máa ń pè wọ́n ní ọ̀sáàzù agbábí àká ọlọ́run ìtajà kí àrí àwọn ṣékì wa pé àtìlẹ́ àti ọ̀nà tí wọ́n bí kalẹ̀ tí wọ́n ti wá darapọ̀ mọ́ wa níbí báyìí kí ọlọ́run láyé pé wọ́n bá ilé náà ní dáadáa. láì ní gbára wa ní àkókò àwọn tí ìdìbò wa ní aláǹdì pípẹ́ ọlọ́run ọba lọ́ba tó lè fàyàn lẹ́sìn kí ọlọ́run sábà wà fún wọn ní ẹ̀sán dáadáa. a máa gbé gbòǹgbòǹ lọ sí ọ̀dọ̀ àwọn iṣẹ́ ìpè wa. àrò àwa tí a bá fẹ́ منزلة العلم بدعوة إلى الله láìní ipò tí ìmọ̀ wà níbi ìpín tó fẹ́ pèpè fún tí ojú ọ̀nà ọlọ́run bá àríkẹ́ ọlá ipò ó ní ìmọ̀ wà position of knowledge in calling to the way of Allah òlé ìnà àṣìkò ayélujára fi bá wa sọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀bà ìgbà fún àṣìkò fún àwọn àṣìkò àti àwọn náà ti àgbẹ̀gbẹ̀. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدب الفلو أترى عليكم الكيش أتريكم الجوحان أنا محمد صلى الله تعالى عليه وسلم ẹlẹ́ni tí ó hàn sí gbogbo wa wípé àsìkò tí ilẹ̀ wọn di ọ̀pọ̀ máa wọ́n ní kí a bá ní sọ̀rọ̀ nípa pàtàkì tí màá ní fẹ́ni tí ó bá pépè sí ojú ọ̀nà àwọn ọmọ àdìkẹ́wàrà. Afáwa Al-Imam ibn Abdul Wahhab, alayhi rahmatullah níbi tí àwọn nǹkan tí ó gbajúmọ̀ tí wọ́n kọ tí a ń pè ní ẹlọ́sọ́dọ̀ fàlàfà. Wọ́n jẹ́ pé wa níbẹ̀rẹ̀ tíra yìí nǹkan méjì tẹni tí ó pèpè sọ́nà ọlọ́run ọba àlejò alákọ́kọ́ gbọ́dọ̀ ní ó tó sọ pé wọ́n mọ̀ pèpè sí pé ọlọ́run ọba àlejò ọlá. Wọ́n ní ilé ẹ̀lẹ́mù. رحمك الله تعالى أنه يجب علينا تعلم أربع مسائل أنا قال منكر لأني ما يبي الصلاة يفوى مصيبة قد يقبل لنا أني أريد أقوى العلم والنعمة gbogbo tí mùsùlùmí ò bá ṣe láyé ó gbọdọ̀ ṣe lórí ìmọ̀ mùsùlùmí tí ò bá ṣe nǹkan kan tí ń ṣe lábẹ́ òfin ọlọ́run lábẹ́ ẹ̀yìn sin náà tí ò ṣe lórí ìmọ̀ ó ń tọ̀ ń pami sínú apẹ̀rẹ̀ ni ibà ṣe ń pa á òní ò máa ṣòfò rẹ̀ àkọ́kọ́ tí àfáà ní ó yẹ kí mùsùlùmí gbájúmọ́ àtẹni tí ó tiẹ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run àtẹni tí ò ní pèpè sójú ọ̀nà ọlọ́run torí sìn ọlọ́run ò ṣeé ṣe pẹ̀lú ayé màkàn. Ìtara fẹ́lẹ̀ ní ọ̀rọ̀ àfáyé ni pé lẹ́yìn tí wọ́n ní àlà àìlùmọ́, èmi mà ọ̀là kọ́kọ́. Wọ́n ní àṣàlẹ́yà ẹlẹ́ẹ̀kejì ni àlà ànàlù èyí ìfìmọ̀ ṣiṣẹ́. Ní ti mọ̀ wípé kò dáa lápèjúwe kí ẹ máa tọ̀ kí gbogbo èèyàn máa wá wó yẹn kí ẹ máa para má ìmọ̀ kánú kò tí ì wúlò tányányá àfi pé mi náà bá fi ṣiṣẹ́. àwọn tí ń dé ìnira lọ́dọ̀ àwọn èèyàn káàkiri ó wá ku àsọ̀rọ̀ àlàáfì yìí ó ṣe sùúrù lórí ẹ̀. nígbà tí wọ́n mú pìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rẹ̀ẹ̀rin yìí wá tán wọ́n wá ní orí ìpìlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ọlọ́wọ́n bá àlékè ọlá sọ wẹ̀lá ásìrì sí. wọ́n ní wọ́n dẹ̀lí ìlú قوله تعالى والعصر كل سياسي والعصر الواحد إن الإنسان لفي خسر الله يقول بي يأتي صفو أنا نتشيه بوا صف إجامة أولا إلا الذين آمنوا أو أفاني ثم آمنوا يا أعطاني ما نبا إيماني ثم إلا الذين آمنوا أو أعطاني أني مبي إيماني àwọn làkọ́kọ́ ẹni tí ò ní ṣòfò. lẹ́yìn táwọn mímọ̀ nípa ìmáàní wà á ní ìlú ọ̀sọ̀rẹ̀hà wọ́n tún wá fi tí máa ní pè wọ́n ṣiṣẹ́. gbogbo bá dáhùn sọ̀rọ̀ lẹ́ka wọ́n sì wá kan wọ́tà wá wá sọ́wọ́ lẹ́yìn tá ìmáàmù ṣàfà ìmáàmù Abdul Wahab tí wọ́n kó tìlé ìta àwọn ní ìmáàmù Ṣafi'i afágbẹ̀nú àwọn afẹ́sì Muhammad bin Idris Ṣafi'i wọ́n ní wọ́n wá sọ wípé law ma anzala Allahu hujjatan ala khalqihi illa hadhihi as-surata latafatuhu. tí yẹn bá jòkó ti suratul Asr tí yẹn bá jòkó ti dáadáa kọ́lọ̀ wá ní kí ìmálẹ̀ ìtumọ̀ rẹ̀ sísọ́ káyà bẹ́yìn ò bá ráyà ní kà má bẹ́yìn ò ráyà ní ìgbọ́yé má èyí ò ní ọ̀dọ̀ mẹ́ta fẹ́ múnú ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wà yìí ni pé àfáà yìí sọ ọ́ lẹ́nu àwọn àfáà ẹ̀sìn wípé ìmọ̀ ní ìmọ̀ ń ṣáájú gbogbo kan. wọ́n rẹ̀ wípé ọ̀rọ̀ àfáà lẹ̀ ṣàlẹ̀ fún wa lọ́rọ̀ kò wá nítorí dandan ní kíyàn náà kíyàn àlà màmá má kọ̀kọ́ fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú náà ká fún wa nípè à ń bọ̀ kí n ká mọ̀ wá lè bá yé wa. Ẹlẹ́gbẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run pa á láṣẹ kan àjọ síra tó yẹ sọ. Ọlọ́run kò hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀sọ fáwọn èèyàn pé hadhihi sabili ojú ọ̀nà èèyàn ànábì ni iṣẹ́ èèyàn ànábì ni kí ni iṣẹ́ èèyàn ànábì ni ọ̀dọ̀ ẹ̀rú ìdàgbà iṣẹ́ mi ni kí n pa àwọn tí yóò mọ ọlọ́run kí n pè wọ́n sójú ọ̀nà ọlọ́run wọ́n ti bàbá pa àwọn ẹ̀sùn lọ́nà ọlọ́run bí òní ṣe pè wọ́n ànábì wá sára ẹ̀ kì í sì ṣe pé mi nìkan ní pèpè sílẹ̀ o aná wà màdé tàbà àní ẹni bá fẹ́ ṣe bí ìmí náà ó pèpè sí orí mà ẹrú sọ̀rọ̀ àwọn ọba àlejò ọ̀la ní òfin pé a lè má ní bùkátà sí ká béèrè kí pàtàkì wo lè má ní fún ẹni ó bá pèpè sójú ọ̀rọ̀ ọlọ́run àyàfi ká bá láwọn èèyàn kankan lára àyàmàká ló wúlò jù mà lọ́rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ó yẹ kó jẹ́ àwọn nǹkan tẹ́nìkan kan ò dáko ẹni òun ọlọ́run ò lè gbèdé sí i kódà ọ̀nà ọlọ́run nìkan bọ̀ ọ̀nà ayé náà ni ò bá mọ́ ò lè gbèdé sí i bí èmi bá gbé ẹni iṣẹ́ mọ́tò bí mo fẹ́ máa tú mọ́tò tuntun ní ṣe ẹ̀ nígbà tó ẹ màkéyìn nímà nípa iṣẹ́ tí mo fẹ́ gbé lọ́wọ́ ẹ sì nímà pé bí bá sì mú mọ́tò yín tẹ́ ẹ tètè èmi mo kàn fẹ́ máa tu yín báyé rẹ̀ jẹ́ ẹ̀ tì mí dànù. ọ̀la yóò yé mi tó ibà ọ̀dà mẹ́ ń bíbà yìí tẹ́nìkan bá ní àárẹ̀ kan ti ń ṣe é tí ò gbádùn dáadáa. wá ẹnìkan ní kọ́rọ̀ ó kàn wá fi táwọn dókítà náà fi sọ́rọ̀ wá fi sọ́rọ̀ òní lọ bá a pé wá wò mí sàn. àwọn àgbẹ̀ni bá bá a. ìṣòro ni pé kò wá ní yíwa bẹ́ẹ̀ náà nínú ẹ̀sìn ẹ̀sìn ọlọ́wọ́n bá àlòkè ọlá ìmọ̀ èsì kó sì pàtàkì kọ́ ìpìlẹ̀ ńlá ní màá jẹ́ orígun ni ẹni bá lóun fẹ́ pé pèsè tó ràn ọlọ́run tí ò sí mà ó ti bàjẹ́ òtí ẹ̀ lè rí ṣe ni ó bẹ̀sìn ọlọ́run jẹ́ ó sì lè bá ní àgbọ̀n fẹ́ tó ó làwọn àfàlẹ́ mi tí bá ń ṣiṣẹ́ ọ̀gá láì ní náà. يتبع عتيت مسلم بقوة وتشرع قلنا الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى lẹ́yìn tí wọ́n kó ti ọ̀rọ̀ ìmáàmù Ṣàfi'í nípa àǹfààní tí sórọ́tù al-Asr yìí àwọn ọ̀kọ́lẹ̀ al-Bukhari rahimahullahu ta'ala babun al-ilmu qabla al-qawli wal-amal. ولكن الإمام البخاري أو سنة وتعالى الإمام البخاري عليه رحمة الله وما أما الباب باب وكباب كوان صحيح البخاري كباب أو أيوة كان ليه إن تافس لين العلم قبل القول والعمل أنا كنت إما قول وإما عمل ẹfẹ́ pé èèyàn sí ẹ̀sìn ọlọ́pẹ̀ lọ́rọ̀ àbẹ ẹfẹ́ fìṣe sí yé pé èèyàn sí ẹ̀sìn ọlọ́pẹ̀ àfọwọ́ ìmáàmù bàbá ni wá ní wá o kẹ́ ẹ tó sọ kankan nú ẹ̀sìn o ẹ tó ṣe kankan nú ẹ̀sìn o àlàyémọ̀ kọ́bìlà ẹ̀lọ́kọ́ òní wọ̀lẹ̀ àmà ìmọ̀ ní ó ẹ tó sọ ìmọ̀ ní ó ẹ tó ṣe àwọn ẹgbẹ́ òun èyí náà sọ lórí kìí ṣe orílẹ̀ àti mú wà ọ̀dẹ̀rí lókun olùbò tààlà fa'alam annahu la ilaha illa Allah wastaghfir li dhanbik. ẹ̀yọ́ náà fẹ́ wọ́lẹ̀ yìí gbọ́dọ̀ fẹ́ rè bàbá alábàánáwó la ilẹ̀ àmọ́ àbáṣọ́ bọ̀ kí annahu la ilaha illa Allah kéèyàn kọ́wọ́ gbọ́dọ̀ láàyè lọ́mọ tí ń dẹ́bẹ̀ náà wọ́n ti dáàbò ṣe rẹ̀ ní ìfàlù kọ́wọ́ ló ń fi àná yìí ọdún mọ́ wá lọ wá forí dí pẹ̀lú tọ̀nà èèyàn gbọ́dọ̀ mímọ́ kó tó pèsè ọlọ́run ọba àlejò ọlá dání ọlọ́run ọba àlejò ọlọ́òfin níta nábì náà já láìmàkà àbálá ìmàkà làlábẹ́ ni àlejò ọlọ́run ti ń bẹ láyé tipẹ́tipẹ́ ọlọ́run ò tí ì ní lọ́wọ́ lẹ́tí kùránì tó dọ́wọ́ àkábì káàná ti bẹ̀rẹ̀ sí máa gbọ̀rọ̀ ọlọ́run tí ń ìmà lọ́wọ́ wa sọ ayọ̀ kalẹ̀ pé ayọ̀ àyùmọ̀ dàbẹ́ kún fara àwọn ìlú ẹ̀wò pé ọmọ dáńsẹ́ ìyá ọmọ wa lọ pèpè rẹ sí pé ìmọ̀ ti dé lábẹ́ ti ń bẹ nígbò mẹ́kà láti bàtí wọn ọdún mẹ́wàá ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ọdún ọdún ọdún nígbà tó gbójú ọdún òǹdè gan kò tí ì sáré bẹ̀rẹ̀ dáwà ìmọ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa dé téèyàn gbọdọ̀ kọ́kọ́ mọ kí là á fẹ́ péyàn sí ìyẹn náà ń pè ní mà. Ìgbà tó wọ́n wọ́n ní kánálì máa wá máa ń ọlọ́run wá sọ ayé àlọ́ tíṣẹ́ ó wá sọ àlà. Ìyá ìyọ̀nù ó bẹ̀ fẹ́ kọ́ńfà ẹ̀ńdẹ́ àbí wọ́n ń bẹ̀ aṣọ rẹ̀tẹ̀ ẹ̀ àkùrọ̀bí ìṣúrẹ̀tò ẹ̀lẹ́jọ. Tẹ́tí mọ̀ wípé ìmọ̀ òní ti ń jẹ́ ìpìlẹ̀ dáhàwá ìṣọ́nà ọba àlejò ọ̀la kódà nígbà tá ànábì fún ọdún ọ̀sà abẹ́ náà dìde àti lọ káwọn èèyàn lẹ́sìn ànábì ò gbé ní bọ́ọ̀dì dìde ẹni tí màá ń dá akọ ẹni tó ti máa ń dá akọ ìwọ́n ti máa bá ìyàwó lọ́kọ̀ ọ̀sà abẹ́ pọ̀ ẹni ànábì ayẹyẹ yẹn ògbòògbò ní màá tẹ ẹni tó bá ní màá ní màá kọ́ kí ló dé pé mọ̀ á lọ Mọ̀háàbù Mọ̀háàbù ló ní mà nípa kí lọ́lọ́ pè lẹ́tọ̀ọ́ jù àbí tọ́lọ̀ pè wọ̀. Wọ́n sàbí mi náà ń bẹ́ pẹ̀ dáwọn náà tí ní mẹ́rin tó lè sùn ló má ní nìkan ọ̀kọ́ ò lè ṣe ìmágbọ́dọ̀ kọ́ ọ. Bẹ́ẹ̀ ni àwọn afẹ́nínú tí wọ́n tó fi gbé àwọn akọ́sì tí kù lórí àwọn àìlúmọ̀ ọ̀nà àpò náà ló ní mà jù wọ́n lọ. Ìmọ̀ràn ṣe é gbé jìnnà ní ìpèsè ojú ọ̀nà ọlọ́run níbi ṣàlàyé fún wa wípé nínú àwọn tí ó jẹ́ fìtínà ẹ̀gbẹ̀mí ayé omi kí màá wá sákù lójú ọ̀nà àwọn èèyàn lọ. Àárọ̀ ọ̀pọ̀lọpọ̀ olùgbègbè sójú ọ̀nà ọlọ́kọ̀ wá ní símà. Àníyàn rẹ̀ ni gbogbo èèyàn sójú ọ̀nà ọlọ́run ni ó padà wá gbìyàn kù bẹ́ẹ̀. Lẹ́gbàá Mùsùlùmí. Sọ̀rọ̀ bá a sọ́nà Hadith Abdullahi bin Amr bin Asim bin Allah Ta'ala Ahmad. النبي إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من صدور العباد ولكن يقبض العلم بقدر العلماء حتى إذا لم يبق عالما أو حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤوسا جهالا فاستفتوا فأفتوا بغير علم فضلوا وأضلوا النبي ندبس سأطلعوا في قيمة قول لوي ìsìnkọ́lọ́ wọn ó pa àwọn tó máa wọ̀ ní máa mà kọ́. bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ní pọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ gidi ó máa kú láwùjọ. àwọn olùmọ̀ ọlọ́run táwọn máa ń pa ọlọ́run máa kú lórí ayé lásìkò bá ti wá dé táwọn àfáwà gidi nípa ọlọ́run tálẹ̀ ìpètò sójú ọ̀nà ọlọ́run alábàásílẹ̀ tí wọ́n wá sí máa dákẹ́rẹ́ àwọn yóò sì ní bùkátà sí ká gbèrè ẹ̀sìn wọn kódà káyọ̀ máa bẹ láwùjọ pé gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ lọ́wọ́ máa lè sùn wọ́n sì wẹ tó máa gbà wọ́n lọ pé lápò kí ni ètò eré tó ní káyọ̀ kí ni eré náà wọ́n ó kú máa jù wá àwọn èèyàn lè máa bẹ láì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní wọ́n lè ṣe ká má lọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ ẹni táwọn òbí pé ó máa gbà wọ́n lọ ẹni wá máa ju wọn lọ wọn náà sì máa ṣùgbọ́n kò ní lè sọ pé òun ò mà ọ̀sọ́fù ó máa wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run pé kí lọ́lọ́run lọ́lọ́run ni a ṣe ń bí lọ́wọ́ wọn wọn wá dá wọn lóhùn ìgbọ́ ìrò ẹ̀mí látara ìsímà kí wọ́n ní rìsọ́ọ̀tì fọ̀gọ́ lù ú wọ́n ti sọnù gángan kúrò àwọn náà àìsímà náà fi fèsì wọ́n kò wá sọ ní tí ó béèrè lọ́wọ́ wọn á rí múnú àdéhùn pé gbogbo ẹni bá ti fún yàn lálàámàrí ẹ̀sìn láì símà ibi tí màá ń já sí ní àtọ̀là àdéhùn tó bẹ pé àkíbà àdàwà ìdìgbòrò lẹ́yìn ìpèpè sójú ọ̀nà ọlọ́run láì sí máa ń bẹ àkíbà tòwò dọ̀láàrù dàí wà dọ̀láàrù ìmọ̀dọ̀ òwì ẹni pèpè ti sọnù yóò tó wá sọ àwọn tí ń pè ọ́ ẹnu ọ̀nàmọ́dá lẹ́nu ìsítọ́sí ṣẹ́gun ẹ̀yìn kò mú wà lọ́yẹ̀ yàrá Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣàlẹ́ ìfẹ́ tó bá yàrá fi tẹ̀lé ìyàwó lórí anábìrin يأتي على الناس سنوات خداعات أواسك الذنب وباوين ولعلها مثل زماننا ثم بيسكن وأسكن تقصر أنا بلا أواسك لي سنوات خداعات àsìkò ìtanijẹ ẹ̀ta ó máa jẹ́ ní tí ó máa tà nínú àmì pẹ́tà ó tà níbi ní ìsọ̀dọ́kùnfin ẹbí bá ń parọ́ fáwọn èèyàn ìwọ̀n ni aláàbá àkàbà roman hay wọ̀n ní kẹ̀lẹ́gbẹ̀wò fi hàn sọ àdékù ẹni bá ń sọ òdodo ká ilé ìgbẹ́gbẹ́ lẹ̀ sí báyìí ló ṣe rí báyìí náà fi ṣe sẹ́yìn òun náà ìwọ̀n ní màmá jù. wòye òtẹ́mọ̀rọ̀ fi hàn sọ inú alábi lásìkò yìí aláìláfọkàn ká làwọn èèyàn máa ní kó bá wọn gbà kan fi pamá. wọ́n yóò wá ló fi hàn àmì ẹni ní sọkàn táyà wọn ò sì ní yálé rẹ̀ pé nípa yí àdéhùn bí wọ́n wọ́n tẹ́kọ̀ọ́ sí ìhá àròwà ìbílọ̀. àwọn èèyàn náà wọn náà wọn máa wá gbẹnu ẹ̀sìn sọ̀rọ̀ ó máa nábì ní wọ́n tẹ́kọ̀ọ́ sí ìhá àròwà ìbílọ̀. àwọn èèyàn náà wọn wọn máa gbẹnu èèyàn sọ̀rọ̀ wọn sàbí oníṣẹ́ ọ̀la wọn nílò àwọn owó àròwà ìbílọ̀ àwọn owó làwọn èèyàn náà wọn ànábì kìí ṣe bíbú mẹkáníìkì kọ iṣẹ́ ńlá iṣẹ́ ẹ̀rọ mẹkáníìkì tí mẹkáníìkì náà bá ti sọ sẹ́ dáwà níṣẹ́ tiẹ̀ láìkọ́. Gẹ́gẹ́ tí ń gẹ́sì ọlọ́run ọba àlekẹ́lá kùlù man had wẹ̀dẹ́ gbogbo ẹni bá ti lè rọ máìkì gbé lọ́wọ́ náà ní gbé káàkiri wàá lọ sọ̀rọ̀ bá nàbì sọ̀rọ̀. Ìjọba nàbì sọ̀rọ̀ báyìí ká bá ronú àròjinlẹ̀ á sọ fún àdìmẹ́bì ní ká má gbé sí i dá àwọ̀ fáwọn ìyá ọ̀nà. Ìdí ní ń bú wọn sí. Bẹ́ẹ̀ kí wọ́n lè ṣe àdájọ́ òní ní kí dá àwà ìpèkò sójú ọ̀nà ọlọ́run máa bẹ lọ́wọ́ àwọn àyò. Àdájọ́ òní ká fún ìṣesí ìbú. Ẹni sọ̀rọ̀ ọ̀dọ̀ àlejò ọ̀la. Ẹ̀sìn òní dá àwà dára ní tọ́jú lọ́pọ̀lọpọ̀ ìyá pọ̀ ń bẹ náà ní pé iṣẹ́ ńlá ní iṣẹ́ ìlú. Iṣẹ́ àgbẹ̀ òun náà ló jẹ́ káwọn tí ń lọ rọ́ọ̀ṣì ẹ̀ka pọ̀ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ẹni kò sẹ́ni kan tọ́rọ̀ tí ń jáde lẹ́nu ọ̀rọ̀ dáadọ́ ní kí n pé kò sọ́nà ọ̀rọ̀. èsì táwọn ilé máṣe dáwà àmọ́ ẹ̀ sì dá àwà ìmọ̀ sí ń tọ́ ń pé kò sí ń sí ń tọ́nà ní ọ̀pọ̀ kò sí ni. ẹ̀kú sọ̀rọ̀ ọba àrẹ̀jọ́lá ẹni bá ṣe dáwà láì ní mà ó lè tara rẹ̀ sọ fún pé n ti ń jẹ́ sẹ́wájú dá àwà ní kọ́ ọsọ báyìí bí ọlọ́run fẹ́ báyìí o ẹ máa ṣe o ọlọ́run ò fẹ́ báyìí ẹ má ṣe náà o yẹn náà ni mọ̀lákọ́sù amẹ́lì dà ẹ̀yà nǹkan tí dáhàyà fẹ́ ṣe mọ̀lákọ́sù ẹ̀ náà ni dá ilé ìlú ọ̀gá ẹ má ṣe báyìí má ibẹ̀ alámàrí ìbáàdà alámàrí àdúrà alámàrí ìjọsìn alámàrí àfúnáàtù ntọ́lọ́fẹ́rì eléyọ̀lọ́ eléyọ̀lọ́ ọlọ́run ọlọ́wọ́ ń sọ fún gbogbo ẹ̀ka ẹ má sọ tẹ́ ẹ mà pé tí mo fẹ́ nu o ẹ sì má sọ tẹ́ tí nu o. ẹ̀ الكذبة هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون ولن ما يجرم أحد ẹ̀yin ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ fẹ́ máa rẹpẹsẹ́ǹtì sí ọlọ́run lórílẹ̀ ẹ̀yin sọ̀rọ̀ ayé o. ẹ̀kẹ́ máa ma sọ̀sọ́ kú sọ irọ́ tẹ́ máa ń pa ọlọ́run àhàràmù ni àhàràmù ni. tí tọrọ máa di ọ̀rá kìyàmà tó ní kó wá fọwọ́ pẹ́yìn pé ń tọ́ pè ní àhàràmù sẹ́mi ni mo pè ní àhàràmù sí wàá rìn náà àmù. lásán ọ̀sán àdàkùn kí ìdàlíra yẹn ọ̀sán àwọn ọ̀dà àrọ́ọ̀mù nira àdìbáyé wọn. so ìfúnlẹ̀ ẹ̀tọ́ wáṣíwá ti gbọ́ òsì wọ́n mọ́ tọ́wọ́ ní trọ́ọ̀sì sí wátíwá ti ń jáde lára rẹ̀ wọ́n ti dáhùn kìyàmà tọ́lọ̀ máa di omi tí ò ní mo pè é fáwọn èèyàn rẹ̀ pé káwọn fìlà lọ́sàn àmàdánù àràmù ìgbà ni wàá lọ sẹ̀rẹ̀ sí ọ. wàdà tọkúrú lè má tọ̀ sífù ẹni sí ìnà tókùn ẹ má máa fẹnu yẹn wa lọ́fù káàkiri máa parọ́ mọ́lọ̀. هذا حلال إليه حلال يرجع يوم البلوغ وهذا حرام إليه حرام يوم البلوغ لتفتروا على الله الكذبة كان باع حرام ولا عليه أيوه إن الذين يفترون على الله الكذبة لا يفلحون gbogbo ẹni bá ti wá ọ̀rọ̀ ọlọ́run ò ní jẹ́ ọ̀rọ̀ ọlọ́run. níbi táwọn àfáà ní ìmáàmù nǹkan nípa ọlọ́run wá sọ ó wà lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀lù lọ́sọ́lọ́tò àlàárọ̀ tó náà bá ń ka àwọn nǹkan tó ń ṣe láì èèwọ̀ lé wa lórí. إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي وأن تشركوا بالله ما لم ينزل به عليكم سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون ẹni ọlọ́mọ pé bọ́lọ́mọ bá àlejò ọlá sí ilé ìwọ̀n kìí tí ẹ̀yìn tàbí wọn lọ ṣáájú ayé àìsàn ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn àkàtà sọ kìíní kan di wọ̀ fáwọn wèrè kúlù mọ́ni hàrùmọ́ sí ìlànà wọ́n yìí lẹ́tì ọ̀rọ̀jà ilé àìlà àdéhì ọ̀pọ̀ yìí bá ti ní ọ̀rọ̀ yìí. Tọ́lá ìgbàgbọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé ló ṣe táwọn agun mọ́tò léwọ̀ fún mùsùlùmí. Ta ló ní kí mùsùlùmí múni tútù ò dáa láì ọ̀sán rẹ̀? Àwọn nǹkan dáadáa jọ tó tó tó dùn. Àwọn kí mùsùlùmí káàdì kó má lọ bẹ̀ fún mu àwọn kan dáadáa báwọn ta ló pè é léwọ̀ báwọn ẹrú ọlọ́run pé ẹ̀rí lẹ́bí ní àmàlù ìfàyà ti tó ní ẹ̀ sọ fún mi láyé àtàrí kìámà mi nílò ní ẹ̀tọ́ ni fún wa lẹ́yìn ayé àyè lọ́wọ́ sọ pé tẹ́ ẹ bá fẹ́ pé èmi kí ọba ṣe léwọ̀ dandan ó ní ìnáwó àlọ́run àwọn bí àlùfàwà àṣà àwọn fàṣà àwọn tí ò dàbí ìjìnà ọlọ́run ṣe léwọ̀. máa bọ̀ bá wà ní ha wà má bàtọ́ èyí tó hàn èyí tó pamá. wal isma kíyàn máa ṣe lọ ọlọ́run ṣe léwọ̀ wal baghi kíyàn kọjá yà lórí ọmọ làkejì ọlọ́run ṣe léwọ̀ wal tushriku billahi máa dà mí nà síbi yìí sòtọ́nà kẹ̀ẹ́gbé tọ́lọ́run ọ̀bùrù gbé kẹ̀ẹ́gbé tọ́lọ́run gbé kẹ̀ẹ́júlẹ̀ tọ́lọ́run ọ̀bùrù pálí kẹ̀ẹ́pálí tọ́lọ́run pálí kẹ̀ẹ́júlẹ̀ yóò náà ẹ̀bọ ni o. wà á tọ́jú lu alọ́ wọ́n yóò náà تعلمون ẹ̀sìn dára tẹ̀ wá nílà. Ṣùgbọ́n ní náà kò bóyá lọ́la nítorí bẹ́ẹ̀ ni tọ́lọ́wọ́ bá àlékè ọlá pèlè rẹ̀ ẹ̀rí sọ̀rọ̀ ọ̀rọ̀ àlékè ọlá. Ó yẹ kó yẹ kí láàrin àwọn díẹ̀ díẹ̀ ta ní jáde. Ẹni bá gbọ́ yóò rẹ̀ pé dáwà láì sí ma ewu. Ọ̀sán àgbà ni mo ṣiṣẹ́ lọ, wọ́n jáde jọ. Wọ́n lọ sójú ọ̀gbọ̀n wọ́n wá dójú ogun ìkànnì wọn wá ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ ká wọ́n níbi àlájú àwọn ààyè olóòlò ṣẹ̀ṣẹ̀ ó wá dìdájí ijó kejì ó tún wá sòkó lálàá ó dànù sára tó dára jánábà ó wá sàwọ́ kún ọ lẹ́nu ká ìṣèlú ń bẹ lára báyìí nísìnyí jánábà làdó fẹ́ ń bẹ lára èèwọ̀ sì dúró àti gbọ́dọ̀ kí o sàwọ́ ó ó wá lọ sí ìlú lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ ń bẹ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n wọn ò ní mà nípa tó bẹ̀yẹ̀. àwọn ìmọ̀ ara wọn ò ní mà nípa ìbéèrè tí ó béèrè dá lákòókò tó béèrè ń ṣe báyà. wọ́n ní àwọn oṣù tó wọ́ ọ́ sọ̀rọ̀ ara ni àná ọ̀rọ̀ ìwẹ̀ náà ni àyè ó bá lọ wẹ̀ lásìkò tó tutù ọ̀dùn tára lè dá lọ. Bàbá àtọ́kùn omi tó dọ̀sán lọ padà ká. Ìgbéga kí ti ní màá nípa kíra. Ẹni tí òtútù mú báyìí ló sì pèsè èyí ló lọ sí táyà mọ́mọ́ ìlọ́lọ́gbọ́n náà. Òun ò ní màá nípa yìí. Kì í sì ti bá ànábì ló fún wa ní fatiwa. Bẹ́ẹ̀ni sì, lẹ́yìn òwe ọ̀dọ́ fatiwa náà sì dé máa ká ànábì ló fún wa. Ànábì ò fún wa ní fatiwa. N kò sì ní màá bá yẹ. Àwọn ọ̀dà rí ìwé ọ̀dọ́ wà ní ọ̀rọ̀ ẹ̀ náà, àwọn ọ̀kú lóyìnbó náà alágbèbó náà wọn sẹ́nu bọ̀ o yàtọ̀ ẹni ká gbọ́ níta nàbì sọ àwọn agbèrè wọn sọ fáàn nàbìyà lápájà máa ti kú kí ló bá báyìí báyìí báyìí báyìí náà wà lójú ogun ó sì sì ṣe ó sì ní owó dára gánábà ó wá pè mí ní ká sẹ́kọ̀ọ́ wẹ̀ àdúgbò máa wẹ̀ a sì ní tó wẹ̀ ó wá rè wá ọ̀pọ̀ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ kọ́tà ìlú ìlú kọ́tà ìlà ọ̀hún ẹ̀yin lẹ ìyá ló ń fi dáwọ́ àpàyàn ọ̀wọ́ ìbílẹ̀ ẹjọ́lọ́ bá ní kó jòkó lé ẹsìn ẹ̀rọ ọ̀dìdì náà yìí ní sì dìde ní sì dìde wọ́n sì pa. sásọ ìgbẹ́ lọ sí wọ́n sàn dà fún oṣù náà àwọn dọ́kítà ní kí n máa gbá ìkú rẹ̀ sílẹ̀ àwọn bá rẹ̀ náà ni o ṣé lọ́ọ̀dà kan kan lọ́sà wàhálà ayẹyẹsà ẹsọ́sẹ̀ ìsà ayẹyẹ ní ọ̀rẹ́ gbogbo nínú ni àwọn bá rẹ̀ náà ò bá gbá ìkú di àwọn onífàtiwà àbúrò ànábi náà pátá lóhùn pátá ilẹ̀ ọ̀húnmọ̀ lọ àwọn ẹni wọ́n pa ọlọ́run náà sì fi àìtí wá. ẹlẹ́fẹ́ ẹlú ìdílé mi àárín tí wọn ní bẹ́ẹ̀ nígbà táwọn káwọn ọmọ eléyìí nígbà máa ṣe báwọn ilẹ̀ ayé sọ aláìmọ̀ká ògùn tiẹ̀ ní kò náà lóye. a kò ní pé dáwà làwọn ń tọ̀ ọ́ náà sákàbí náà ṣe dáwà nínú pé kí ẹ ànábì kò ń tọ̀ kí ẹ kẹ dáhùn sábà àsìkò ànábì ò lè tẹ̀sẹ̀. tó túmọ̀ pé ànábì ò fààyè ìgbà kan ṣe dá àwà láì ní ìmáńtà àfẹ́gbé. síbẹ̀ wọn sọ pé ẹ̀ka tó ń ráyè sí dáwà agbọ́dọ̀ ti mọ tó tó tó kẹ́ ẹ̀yìn nǹkan náà sọ. ṣùgbọ́n mo kéwù ń tọ́ ọ fẹ́ pèpè sí kọ́ máa ń gbé ní àárín èmi àtọ́lọ́hún mo lè dìfẹ́ǹdì gbọ́dọ̀ àfẹ́sìnkì náà tó bá ti rú ọ lójú nù kéwú tọ́ ọ̀ma kí ni tí ń jẹ́ ìpìlẹ̀ ẹ̀yà àdákẹ́. àwọn kéwú kan ó hàn pé ó yẹ ní kí èsè mùsùlùmí lè má bá tó a rẹ̀. ìwé àwọn yóò dá pé àlìhàlẹ́ àlòlùbà ìdíyàn. ìwé àwọn yóò dá wà lọ́ọ́ ṣe lá kájọ lọ kéèyàn mú wá sílẹ̀ ọ̀rọ̀ yẹn fún mùsùlùmí. ọba yẹn nìkan kò má kí mu láti báwọn yẹn kí mu ṣe dáwà fún kàmáná ẹgbẹ́ wọn sọ òdà ẹni bá kí mu tó bá kúrò ẹ̀ kí mu dá ọ̀ sì dá ó mọ̀ yóò. alḥaramu albayinu kí ẹ máa mutí kò sẹ́ni kan lọ́la mùsùlùmí ẹ̀ fọlọ́ kí dáwà kápẹ́ni tí mutí tó máa mutí mọ́ mílẹ̀ lẹ̀ haram al-bayyin nínú dáwà tí màá rẹ̀ dájú ni. tí wọn bẹ iná mọ òmùrún mushtabihan tí màá rẹ̀ ò bá tí ì dé má kalẹ̀kùn rẹ̀ àwọn àfa àtàmà bóòlà ṣe mọ ìlú dúpé bá rúdú bóòlà máa èwo ló tọ́nú òrú bí èwo ni ò táwọn bá larí bọ̀ bá bá rí làbọ́ wọn gbẹ̀sẹ̀ méjì bá bá larí bọ̀ tó bá tó ṣèṣe wọn gbẹ̀sẹ̀ kan báwo ń tẹ ọ̀ní kankankan torí ọ̀sínú àwọn tá a ní ó larí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ á gbà wá nú àwọn ìgbà wa tẹ́yìn àwọn ìbílẹ̀ wọn gbọdọ̀ lọ́tọ̀ àlẹ́ àgbò lọ́ sọ ìnáwó sì orí على الفتوى أجرأكم على النعم ní bá ti máa ń máa máa ṣàyàké máa bẹ̀ lọ́wọ́ mi lórí mi bẹ́ẹ̀ ẹ máa ń bẹ̀rẹ̀ ọ̀nìyàn tó máa ṣàlà nípa rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ mà ó pẹ̀lú mà ó pẹ̀lú mà fún pẹ̀lú mà ń tẹ̀lé náà àwọn sàábí àṣọ́ràn kú òkè máa gbogbo ẹ̀ náà wọ́n tiẹ̀ máa gbogbo ẹ̀ náà wọ́n ti máa ń sáké ọ̀ṣọ́ ọmọkùnrin ní tèmi. àyìnbá wo ló bá yìí wọ́n ṣàtò bá àyè wọ́n wọ́n kọ̀ mí wọ́n ló kọ wọn dára tó lè gbọ́ ẹ àwọn tí ń gbọ́dọ̀ sáì ẹ bẹ́ẹ̀ tẹ ẹ̀rọ tí ó dára lọ́wọ́ láìpẹ́ ó lè sáì ìdàgbéjì ṣé ń tọ́ sáì sọ́dọ̀ ló kọ sáì ṣé ń tọ́ ní ìdàgbéjì bí ẹ̀ mẹ́wàá ló padà gbéjì tí ó sì lóko gbéjì yóò máa bẹ lóhùn tiẹ̀. kódà lóbi ní ká má ṣe dáhàrà ní ọ̀rọ̀ ìmọ̀ ìṣègùn láì níwà rẹ̀ kí ẹnìkan ṣe kò nímọ̀ nípa ìmọ̀gbò láti ń tọ́jú ara wọ́n wọ́n ẹ̀rọ àwọn tó àwọn sọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ nínú wá bí wá ti ní ọ́sà kẹ́míkẹ́míkẹ́ àwa àlọ́rin ní máa ń gbàgbọ́ gbàgbọ́ fàlọ́bí ọ̀rọ̀ bèrè tó gbòm ọ̀rọ̀ gọ́ọ̀mìnú ẹni bá sọ yẹ ní dókítà ọ̀sán gangan káàsì máa máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ káà máa kó lẹ́kìsíyẹ́nsì ẹ̀ ó wá sí oògùn fún yàn ìyẹn wá ta rẹ̀ síse ìyẹn ta rẹ̀ kú ó ń tọ̀ ẹ̀ mú un ó wá bí ó sì fún wa ní ìgbàlá ìjọba bẹ́ẹ̀ báyìí náà lè ṣe gbé kalẹ̀ lọ báwọn sáláfì ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn ààyè kàánú ọ̀fẹ́ nìkan ní ẹni rẹ̀ pé àyìnbá kan ló fi gbogbo ẹ̀sẹ̀. káwé tó kù sí ní wáyé orí kó mú ẹgbẹ́ ìjọba yóò rẹ́ nìkan ní aláìmọ̀ kan ní ó sì jẹ́ dááyà inú àwọn àbá sáláfì wọ́n sì tún gba aláfà lónìí à tó ń tọ̀ ń bá yóò rí èyí ń ṣe kàfàrà ìbúra tí wọ́n ṣe kò sí ìmọ̀ náà sì mọ̀ wọ́n. ẹnì kan ní màmá wa àti màlá ìmọ̀ kan. ṣe àìmáàmù wa lè ṣe aláìmọ̀ kan ni wọ́n. ọlọ́kàtà báwọn yìí wọ́n ṣe wá mà ń torí pé wọ́n fẹ́ káwọn nímọ̀ káwọn tó tètè sẹ́nu sọ́sọ́ ọlọ́ ẹ̀rú bà wá. ọ̀la ẹ̀rú bà afẹ́ ẹ̀rú náà gbà mí ìbọn bá tún ẹsẹ̀ ṣọ́ọ̀bù ẹsẹ̀. àgbà ń torí wípé àwọn tó gbà wá àwọn tí ò nítorí pé kọ̀ọ̀fẹ́ ṣe dáwà lásán ló wá sáájú wàhálà yìí. ẹ sì méjì náà ni wá láàrin ìmọ̀ ẹ̀dá ẹ̀yìn wa ìmọ̀ àmàdà ọ̀hún. ọ̀nà ọlọ́run ẹni wù ẹ̀ tó bá wà náà ló gbó. nígbà tó pè wá ní ká pè ká wà lọ́ńdà àmàdà ọ̀hún kí ẹsẹ̀ wá kéré. má lọ rọ ìwò ojú ọ̀nà pé nínú ọ̀nà pé síkà àwa máa sọ lọ́pọ̀lọpọ̀ àìgbé káà nàgbà Muhammad bá ń bẹ láyé olórí ìtọ́kùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tí àná ìlú ń bẹ ní ìjọba yìí pé kò tí ò kú ó wá wá sáré kú ṣé èmi wà yóò sí ní màá wá sọ̀rọ̀ ìjọba àná ìlú ìjọba yìí. ǹdí ń jẹ́ síkàtà gbé lọ́wọ́ yìí ànábì ló yẹ kó gbé e lọ́wọ́ à ń gbé e lọ́wọ́ ní gbé lọ́wọ́ bá rò bí bá lè yẹ bí tòkó sí tòkó rẹ̀ àwa náà wà ní ọba yìí tàbá sì nǹkan náà náà yóò sọ̀sọ̀ wàhálà fún wa. èmi nínú ti máa lọ ọ̀là náà wà wà fábíyà àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì wọn tí wọ́n jogún lọ́wọ́ wọn kí lọ́la mi yẹ kí ní ìbáyà dìde ìrìnà àmì yẹ ẹlẹ́mìí wọ́n rẹ̀ fún dínà lọ́wọ́ wálé àdéhà hàmà lẹ́yìn láwọn ànábì ọlọ́run yìí sì gbogbo ogun owó tẹ̀ka ìlú ìtẹ̀ lọ́wọ́ wa ìnà máa wọ́n rẹ̀ fún ìlú ẹ̀yìn náà ìmọ̀ àwọn ànábì ọlọ́run máa ń gbére táwọn ìlà máa ń tó ṣe gbogbo wàhálà fi lọ kọ́ tó sì rí kọ́ fàkọ́ọ̀dì àkàdà ìhàbí wàásù ti ń jẹ́ ah, ìgbádùn ńláńlá ti ń jẹ́ ìpín ńláńlá lójijì fún ẹ̀. wọ́n rí i pé ó ti wá yí báyìí a sì ti gbọ́ yí báyìí pé àgbẹ̀ àwẹ̀ ìpèkùsójú ọ̀nà ọ̀rọ̀ ó lọ dáa iṣẹ́ bí yẹn máa ń ṣe ní iṣẹ́ ọlọ́run ó sì nílò káàdà síra ìbàsí yóò jẹ́ gáìdì fún ẹni bá fẹ́ ṣe dáhàwà ẹni bá sì ṣe dáhàwà lórí ìmọ̀ onídáhàwà rẹ̀ ni ó láǹfààní àti wò ni ó so èso dáadáa ẹni bá ṣe dáhàwà tó mọ̀ dá àwọn rẹ̀ lórí àìmọ̀ kan kí gbogbo ayé máa rọ́ tẹ̀lé lónìí àti the matter of time kò ní pẹ́ náà wọ́n rọ̀ padà lẹ́yìn rẹ̀. àti ọ̀rọ̀ kẹta wà náà ti rọ́ padà ta rọ́ tẹ̀lé ọ̀rọ̀ nígbà tá àti táǹtì lè kúṣe táwọn nígbà wọn ni wọ́n ń pè tó sọ́nà ọ̀rọ̀ nígbà tí màá dé a ah, ilé ìtàkó sínú ìtàkó sínú ìtàkó sàbàtì wọn lẹ̀. ilé táwọn ń tọ́ wọn lọ sí ilé náà ní kákọ́kọ́ lọ mímọ̀ súnà àtàkó sí dáhàwà. àwọn agbé lọ́wọ́ sọ́ di القول والعمل مقدم على العلم ìyá ẹja bẹ̀rẹ̀ sí yẹn sílámù wa lọ kọ́ màdíkà ní ìrìkún ìrírí ikọ́ náà tí ẹ̀ máa tètè wá wà nígbà pé ọ̀rọ̀ ẹ̀ ní dúró ìlà orí ojúmọ́ kò ní ìjìnà. àwọn àpèlẹ́ ìbùkọ́rí ọ̀ṣunmọ̀tòlá àlẹ́ ẹ̀ ìmáàmù bùkọ́rí náà nínú sọ́fún ìbùkọ́rí wọ́n gbé àìsàn ìkàwà. wọ́n ní kọ́ọ̀lù ọlọ́dún ìbùkọ́tọ̀ tí wọ́n lọ́lọ́ wàhálà khalifa rashid ma'ruf tí wọ́n sọ wípé tẹ̀fà kọ̀hù kọ́bìlẹ̀ ẹ̀ǹtìsọ̀wọ́lù ẹgbẹ́ nìsí. Ìlọ kọ́mẹ́sì ẹ lọ nígbà kan tó ní ẹ máa wá ìjòkó ẹ máa darí àwọn èèyàn sí dáwà. Abu Abdullahi Bukhari wá fi ọ̀rọ̀ tí wọ́n kú pé fàyínà ashaba Muhammadin ta'allamu ala kibari sinihim amanya afaati daba ata fọti wa lọri kiri ata fọti ẹmu gawo ni abakisi baleke ìgbàwo n'ala ò baleke awa yóò baleke ata fọti na àfi tí wọn bá ti fẹ́ ṣiṣẹ́ kí osùnmọ́lẹ̀ wọn ti ẹni tó sáà sádùúgbò àwọn àfàbí àtẹ̀gbọ́n ti àfà bẹ̀rẹ̀ fún ọ àfà òdìmọ́lá olùsá ọ̀sìn lọ ní nǹkan kún dín ní wàhálà ń bẹ̀ ẹ̀gbọ́n mi ayọ̀ lásìkò rẹ̀ pẹ̀lú tàdísì ẹni tí ń fà ní pé ẹni bá ti jòkó sípò aṣáájú lẹ́nu ẹ̀sìn mi àbí ní ayé àti lọ wá máa wọn kì í sábà rọrùn má fún un. Kàkà ká fẹ́ ní àwọn aṣèkú ẹgbẹ́ wọn sì dé ní ha olóró sí wọn sáńsọ̀rọ̀ hàn náà. Òsáńsọ̀rọ̀ àbí ṣẹ́gun náà wíyí pé ìpàdọ̀. Torí mi díẹ̀ tá a sọ̀rọ̀ nípa àmì ìyẹ̀pẹ̀lẹ̀ àìní. في الدعوة إلى الله أن الله سبحانه وتعالى يبسط يده ولا تبكي أكتب في مزايا حسناتنا يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وصحبه